ìwé johannu orí kẹtàdínlógún nǹkan wọ̀nyí ni jésù sọ ó sì gbé ojú rẹ̀ sókè ọ̀run ó sì wí pé bàbá wákàtí náà dé yin ọmọ rẹ lógo kí ọmọ rẹ kí ó lè yin ọ́ lógo pẹ̀lú gẹ́gẹ́ bí ìwọ ti fún mi ní àṣẹ lórí ènìyàn gbogbo kí o lè fi ìyà nípẹ̀kun fún gbogbo àwọn tí o fi fún ìyà nípẹ̀kun náà sì ni èyí kí wọn kí ó lè mọ̀ ìwọ nìkan Ọlọ́run òtítọ́ àti Jésù Kristi ẹni tí ìwọ rán èmi ti yàn ọ́ lógo ní ayé èmi ti parí iṣẹ́ tí ìwọ fi fún mi láti ṣe ǹjẹ́ nísinsìnyí bàbá ṣe mí lógo pẹ̀lú ara rẹ̀ ògo tí mo ti ní pẹ̀lú rẹ kí ayé kí ó tó wà. èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ ti fi fún mi láti inú ayé wá tìrẹ ni wọ́n ti jẹ́rìí ìwọ sì ti fún fún mi wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́ nísinsìnyí wọ́n mọ̀ pé ohunkóhun gbogbo tí ìwọ ti fi fún mi láti ọ̀dọ̀ rẹ wá ni nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi èmi ti fi fún wọn wọ́n sì gbà á wọ́n sì ti mọ̀ nítòótọ́ pé lọ́dọ̀ rẹ ni mo ti jáde wá wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni o rán mi. èmi gbàdúrà fún wọn èmi kò gbàdúrà fún aráyé ṣùgbọ́n fún àwọn tí ìwọ ti fi fún mi nítorí pé tìrẹ ni wọ́n ń ṣe. tìrẹ sáà ni gbogbo ohun tí í ṣe tèmi àti tèmi sì ni gbogbo ohun tí í ṣe tìrẹ a sì ti ṣe mí lógo nínú wọn. èmi kò sì sí ní ayé mọ́ àwọn wọ̀nyí sì ń bẹ ní ayé èmi sì ń bọ̀ wá sọ́dọ̀ rẹ bàbá mímọ́ pa àwọn tí o ti fi fún mi mọ́ ní orúkọ rẹ kí wọn kí ó lè jẹ́ ọ̀kan àní gẹ́gẹ́ bí àwa. nígbà tí mo wà pẹ̀lú wọn ní ayé mo pa wọ́n mọ́ ní orúkọ rẹ àwọn tí ìwọ fi fún mi ni mo ti pa mọ́ ẹnìkan nínú wọn kò sì ṣègbé bí kò ṣe ọmọ ìgbé kí ìwé mímọ́ kí ó lè ṣẹ. ṣùgbọ́n nísinsìnyí èmi sì ń bọ̀ wá sọ́dọ̀ rẹ nǹkan wọ̀nyí ni mo sì ń sọ lí ayé kí wọn kí ó lè ní ayọ̀ mi ní kíkún nínú àwọn tìkára wọn. èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn ayé sì ti kórìíra wọn nítorí tí wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé èmi kò gbàdúrà pé kí ìwọ kó mú wọn kúrò ní ayé ṣùgbọ́n kí ìwọ kí ó pa wọ́n mọ́ kúrò nínú ibi. Wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Sọ wọ́n di mímọ́ nínú òtítọ́ òtítọ́ ni ọ̀rọ̀ rẹ. Gẹ́gẹ́ bí ìwọ ti rán mi wá sí ayé bẹ́ẹ̀ ni èmi sì rán wọn sí ayé pẹ̀lú. Èmi sì ya ara mi sí mímọ́ nítorí wọn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 èmi fẹ́ kí àwọn tí ìwọ fi fún mi kí ó wà lọ́dọ̀ mi níbi tí èmi gbé wà kí wọn kí ó lè máa wo ògo mi tí ìwọ ti fi fún mi nítorí ìwọ ṣàfẹ́ràn mi síwájú ìpilẹ̀ṣẹ̀ ayé. Bàbá olódodo ayé kò mọ̀ ọ́ ṣùgbọ́n èmi mọ̀ ọ́ àwọn wọ̀nyí sì mọ̀ pé ìwọ ni o rán mi. Mo ti sọ orúkọ rẹ di mímọ̀ fún wọn èmi sì sọ ọ́ di mímọ̀ kí ìfẹ́ tí ìwọ fẹ́ràn mi lè máa wà nínú wọn àti èmi nínú wọn.